والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون وياي وجاء آية قبري سورة الأعراف إلي تنبى تفسير ربولاتي في جميل سين ولو بانين آية آية ó ń pa wá láṣẹ bẹ́ẹ̀ bó ti ṣe pa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láṣẹ pé ká máa ṣèrántí òun ṣíṣèrántí ọlọ́run ọba wa ibadatun minal ibadat ìjọsìn kan ní nínú àwọn ìjọsìn ó ti wá nínú hadith látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. وني مثل الذي يذكر ربه والذي لا يذكره كمثل الحي والميت àpèjúwe ẹni tó ń ṣèrántí Ọlọ́run àtẹni tí kìí ṣèrántí rẹ̀ rárá níṣẹ́ lọ́jọ́ àpèjúwe òkú àti alààyè ẹni tí kìí ṣèrántí Ọlọ́run bí òkú lórí o òkú gan-an torí pé òkú ó ní ò lè ṣèrántí ọlọ́run bá má tí ọba wà láyé táìpé ṣèrántí ọlọ́run kí á láǹfààní rẹ̀ kí láǹfààní rẹ̀ ìṣèrántí ọlọ́run ìtumọ̀ tó kó sínú ọ̀fẹ́ púpọ̀ kèsì ká sọ pé subhanallah alhamdulilayi wàlá ilaha illallah allahu akbar lásán àbí ilaha illallah wàhdahu la sharika lahu. له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده لا إله إلا الله وبلي eléyìí نكاني sọ الله ní ìrántí ọlọ́run ìrántí ọlọ́run ọkàrí gbogbo sẹ́ẹ̀rì tẹ̀ máa ń ṣe gbogbo tẹ̀lé tọ́lọ́ ìrántí ọlọ́run gbogbo òjókòó níbi tí wọ́n bá ti ń bá ní sọ̀rọ̀ ọlọ́run ìrántí ọlọ́run torí ẹ̀ làwọn olùmọ̀ wa gẹ́gẹ́ bí Ata ibn Abi Rabah ó ti sọ pé ká jókòó níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run tí kì í bá ṣe ìrántí Ọlọ́run lélẹ́yìn a jẹ́ pé kò sí ìrántí Ọlọ́run torí ẹ̀ ẹni tó jókòó níbi tí wọ́n ti ń bá ní sọ̀rọ̀ Ọlọ́run níbi tí wọ́n ti ń bá ní sọ nípa àmọ́ àwọn ọlọ́wọ́n bá ń sọ nínú àwọn ọlọ́wọ́n làǹdàbí sallallahu alaihi ń tọ́ka sí nínú hadith. wípé àwọn èèyàn kò ní péjọ sínú ilé kan nínú àwọn ilé ọlọ́run ìyẹn mọ́ṣáláṣí tí wọ́n ti máa kọ́ nípa àmọ́ àyàfi kọjá wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó mú kí ìkẹ́ àti àánú kọ̀rọ̀ kìrìkà wọn bẹ̀ àfi kó mú kí ìbàlẹ̀ ọkàn kó sọ̀kalẹ̀ lé wọn lórí ń bẹ̀ àyàfi kó mú kí àmọ̀lẹ́kà kẹ́ wọn yípo wọn bẹ̀ ọlọ́run ọmọ máa sọ nípa àwọn lọ́dọ̀ àwọn ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ oore ńlá ni oore ńlá ni kéèyàn kó rẹ̀ fáti gbọ́ tọ́lọ̀ oore ńlá ni kéèyàn kó rẹ̀ fáti máa jókòó gbọ́rọ̀ gbogbo sọ àbúrò ńlá ni kéèyàn jókòó níbi tí wọ́n ti ń lọ kí ni nínú gbèsè ayé irọ́ irọ́ gidi àtàárọ̀ àtàárọ̀ náà tó kó máa ń sá ń wá ń wá náà ní ìwọ̀n bá bá kọ póòrì náà lórí ẹ wá rí i pé wọ́n pàdánù wọ́n tún lè rọra wọn gbọ́rọ̀ lọ kí wọ́n á ní tó dùn nílé ayé tí èèyàn fi sílẹ̀ kí ni dáadáa tó nígbà tí èèyàn bá ti ṣe torí ẹ̀ máa ma ṣe rántí olúwa rẹ fi nafsika nínú ẹ̀mí rẹ nínú ọkàn rẹ nítorí pé ìrántí ọlọ́run ó máa ń wáyé bilisani wabilqalb ma máa ń wáyé pẹ̀lú si ó sì máa ń wáyé pẹ̀lú ọkàn èèyàn máa rántí ọlọ́run gbórí si ma èèyàn sì máa rántí ọlọ́run ètò dáadu ní kọjá pé méjèèjì lèèyàn fi rántí ọlọ rántí rẹ lọ́kàn rẹ rántí rẹ lórí ahọ́n rẹ tí ò bá wá ṣeé ṣe fún ẹ láti ní méjèèjì àjẹ́ pé kásì rántí rẹ gbórí ọkàn wa ọlọ́lá kásì rántí rẹ wa lásán lọ torí ẹ wadhkur rabbaka fi nafsika ọlọ́ọ̀ni máa ṣèrántí olú ẹlẹ́dàá rẹ o nínú ẹ̀mí rẹ. bẹ́sẹ̀ jẹ́ afọ́nufọ́ra máa rántí wípé ìwọ yìí dídá la dá ọ a ò dá ọ nítorí eré lásán a ò sì ṣẹ̀dá rẹ nítorí ẹ̀fẹ̀ lásán níṣẹ́ la ṣẹ̀dá rẹ nítorí nǹkan kan pàtàkì eléyìí tó ní í ṣe pẹ̀lú kájọ́sìn fọlọ́wọn ba lónìí kan ẹ̀rí owó ilé ayé ẹ̀rí gbogbo wàhálà eléyìí tó mi yẹn ń ṣe tó ṣe pọ́ lọ́wọ́ bá nìkan ló lè fún yẹn sinmi kìí ṣe torí rẹ̀ la ṣe wà lókè pẹ̀ yìí kìí ṣe torí rẹ̀ la ṣe wà lókè pẹ̀ yìí ọba lówó ọba àmọ́ lówó ìtọ́lọ́ ti torí rẹ̀ dán ní kọ́ wá sùn ọba nípò ọba àmọ́ nípò ìtọ́lọ́ ti torí rẹ̀ dán ní kọ́ wá sùn ọba lọ́lá ọba àmọ́ lọ́lá kókó ìtọ́lọ́ ti torí rẹ̀ dán ní kọ́ wá sùn. واذكر ربك في نفسك تضرعا وخيفة máa sì rántí olúwa ẹlẹ́dàá rẹ nínú ẹ̀mí rẹ torí pé gbogbo ọkàn tí kìí bá ti sì rántí ọlọ́run ó máa ń dógùn ó máa ń dógùn nítòsí lè mú kí dídógùn yìí kó kúrò lára ọkàn òun náà ní rántí ọlọ́run torí ẹ̀ máa sì rántí olúwa ẹlẹ́dàá rẹ nínú ẹ̀mí rẹ níjọ́ tí ẹ̀ máa ti sì rántí ọlọ́run ọba sílẹ̀ nítorí máa ń ṣẹlẹ̀ ni pé ọkàn yẹn máa ń le ọkàn máa ń le burúkú so ko ní ro so ṣùgbọ́n ọlọ́run ó máa ń jẹ́ kọ́kàn ọ̀rọ̀ torí ẹ̀ ọlọ́run ọba ní máa sì rántí ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ nínú ẹ̀mí rẹ tadarru'an wa khifah lẹ́ni tí ó máa rá bàbà máa sì rántí ọlọ́run lẹ́ni tó ń rá bàbà. kìlọ̀ ní rábàbà níwájú ọlọ́run ọba sí èèyàn lásán tó jámà kankan tẹ̀ ń bá ń wá nǹkan lọ́dọ̀ rẹ̀ síbẹ̀ ẹ̀ má bẹ́ẹ̀ ṣe máa ṣe ra yín síbẹ̀ ẹ̀ má bẹ́ẹ̀ ṣe máa fi ra yín wọ́lẹ̀ síbẹ̀ ẹ̀ má bẹ́ẹ̀ ṣe máa ń kanra yín lábùkù tẹ́ ẹ̀ máa ṣe ṣe pé dídákọ́ lọ́lọ́run dẹ́yìn torí kó fẹ́ gba nǹkan lé ayé tí tán lọ́dọ̀ èèyàn tó ná òkú tọ̀dọ̀ rọ̀ ẹ máa ṣèrántí ọlọ́run ọba. lẹni tó ṣe wípé yóò máa rá bàbà yóò rún parun di ṣíṣe ìrántí ọlọ́run wọ́n kí ìfẹ́ ẹ̀sìn jẹ́ni tó ṣe wípé yóò máa ṣèrántí ọba tó ṣe pé yóò gbé ìrántí rẹ̀ yí pamọ́ yóò gbé ìrántí rẹ̀ pamọ́ eléyìí tó bá sọ pé wọ́n kò rọ̀ bẹ́ẹ̀ kà ńgbà tó pé díkìrì lásán ló wá ó kárí adh-dhikri wad-du'a ó kárí ìrántí àti àdúrà eléyìí tó ṣe aslu fi du'a al-ikhfa eléyìí tí òfin mú wá nípa àdúrà nípa tó máa ṣàdúrà ká ṣe jẹ́jẹ́ tá a bá ṣàdúrà ká máa ṣe jẹ́jẹ́ ṣùgbọ́n kò burú kò burú kéèyàn sì rántí ọlọ́run kó gbóhùn sókè kò burú kéèyàn sì rántí ọlọ́run kó gbóhùn sókè ṣùgbọ́n tàdúrà ń tiẹ̀ òun ń tiẹ̀ kéèyàn máa ṣe jẹ́jẹ́ ni ṣùgbọ́n díkìrì bẹ́ẹ̀ bá ṣe jẹ́jẹ́ àbẹ́ bá gbóhùn sókè gbogbo ẹ̀ lọ́dọ̀gba ṣùgbọ́n nínú àyà yọ lọ́n pa kéésì wa pé ẹ máa tún ṣe jẹ́jẹ́ náà ẹ máa ṣe jẹ́jẹ́ wọ́n bá jẹ́ jẹ́jẹ́ wọ́n bá jẹ́ gbóhùn sókè kọ́tọ́ kẹ́ ẹ máa ṣe lóhùn èèyàn kan kí gbogbo yín ọjọ́ panupọ̀ máa wí kọ́tọ́ kẹ́ ẹ jọ panupọ̀ máa wí torí kí tẹ́ ti ń panupọ̀ máa wí eléyàn ti di àdáda alẹ́ tó láti gbégbá ọ̀nà tíṣẹ̀rí ọ̀sọ́ pé ká gbégbá. wọ́dún náà jẹ́ rìnrìn náà kọ́ ọ́ ọlọ́ni láì kò gbóhùn sókè o láì kò gbóhùn sókè so pàápàá fàdùà ìgbà tí àwọn sàhábà tí wọ́n bẹ pẹ̀lú anabi muhammed sallallahu alayhi wa sallam anabi wa gbọ́ tó ń sàdùà tí kálukú ń pariwo tẹ́ ẹ bá pọ̀lọpọ̀ sí máa pariwo tó ń bá ń sàdùà tí wọ́n máa ké àkésù ara anabi sallallahu alayhi wa sallam ni irba'u ala anfusikum ẹsẹ̀ ra yín jẹ́jẹ́ o innakum la tad'una asamman wala ghaiba ọba tẹ́ ń pè kìí sadìtì o ọba tẹ́ ń sìn pè kìí sọba tó jẹ́ pé á wà ń gbà kan àní kan tá àní bá tòkí àlẹ́ ń ká kìí so ara sí túmọ̀ nídìí kọ́ ọmọ pariwo kọ́ ọmọ káàkiri sọ ara kọ́ ọmọ kíkọ́ ọmọ fẹsẹ̀ jálẹ̀ pé kíni bí a ti sè pé nǹkan ń ṣe ọ́ ọ̀fẹ́ bẹ́lọ̀n ó ti tó pọ̀ gbọ́wọ́ sókè ọ̀bẹ́lọ̀n ọ̀fẹ́ bẹ́lọ̀n ó ti tó wípé ahọ́n rẹ pẹ̀lú ètè ó sàmì pọ̀ ń sọ nǹkan kan ó ti tó kò sígbà tá a bẹ́lọ̀n táwọn á ń wò pé ah sọlọ́run sì gbọ́ ṣé ọ̀gbọ́ báwo ó ti gbọ́ ọ́ torí kó tó wí ó ti mà á wíwí rẹ̀ tó sì wí kò sẹ́yìn rẹ̀ níbo náà ló fún ọ wí torí délé yìí. ودون الجهر من القول láì kò gbóhùn sókè ṣùgbọ́n ti dhikr ẹ lè gbóhùn sókè pẹ̀lú ẹ̀ ìdí inú tó fi abdullahi bin abbas radiyallahu anhuma ó ní mo máa ń fura pé sọ̀láàtì ti tán láyé anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú gbígbọ́ táwọn èèyàn máa ń pẹ̀lú gbígbọ́ tí wọ́n máa ń gbọ́ pa àwọn èèyàn ṣe lẹ́yìn lẹ́yìn pé àsìkò táwọn kú sí Abbas ń lọ síbi torí ń gbọ́ táwọn allahumma anta salam wa salam gbọ́ tí kálukú ń sọ tiẹ̀ torí olùmọ̀ àṣọ ìpè بالغدو والآصال ọlọ́ni láàárọ̀ láàárọ̀ kùtùkùtù ṣèrántí ọlọ́run والآصال nírọ̀lẹ́ nígbà tó òrùn bá fẹ́ wọ̀ tó máa ṣèrántí di ولا تكن من الغافلين wọ́n sì jọ́kan nínú àwọn afọnúfọ́ra o. gẹ́gẹ́ pa bẹ́ẹ̀ bó ti ṣe pa á láṣẹ ká jọ́sìn fún pẹ̀lú sọ́lẹ́ ní àwọn àkókò wọ̀nyí bẹ́ẹ̀ náà ló tún pa á láṣẹ ká tún máa ṣe ìrántí òun láwọn àkókò wọ̀nyí. ọlọ́wọ́n bá ní musabbih bihamdi rabbika qabla tulu'i shamsi wa qabla al máa ṣe àfọ̀mọ́ pẹ̀lú fífẹ̀yìn fún ọlọ́wọ́n bá wà ṣáájú kóòrùn tó yọ àti ṣáájú kóòrùn tó wọ̀ torí ẹ̀ níṣẹ́ lélẹ́yìí jẹ́ bẹ́ẹ̀ ṣáájú kọ́lọ́n àbó tó ṣe sọ láti lọ́ràn yẹn kọ́lọ́n tó ṣe sọ láti lọ́ràn yẹn nítorí fi pa án láṣẹ lákọ̀ọ́kọ́ ni kó máa ṣe kí ni at-tasbih wàá ṣe tasbih láfẹ̀ẹ́ mẹ́jọ́má wàá tún ṣe tasbih ní kótó di pọ́jọ́ kẹnubọ́pọ̀ eléyìí jẹ́ ohun tó lọ́n kọ́kọ́ fi pa án láṣẹ níbi ọlọ́run níbi olùkódó we ìyẹn ní àfẹ̀ẹ́ mẹ́jọ́má láàárọ̀ kùtùkùtù wal asal òun jẹ́ jọ́mọ̀ asil òun jẹ́ jọ́mọ̀ asil òun náà ni àkókò tí ń bẹ síwájú kóòrùn tó wọ̀ náà láti sọ pé àwọn àdúrà tó bá wá àbí díkìrì tó bá wá pànàbí sallallahu alaihi wasallam fi yé wa wípé ká máa wí fil asal fil asal òun náà làkókò tí ń bẹ kóòrùn tó ṣe kíni kó tó wọ̀ ṣùgbọ́n ìtọ́ sọ pé ká máa wí fil masa wọ́n máa ní ká wí fil masa eléyàn ṣe ni ọ wà lẹ́yìn ìgbà tí òòrùn bá wọ̀ tadarru'an wa khifa ìyẹn ni pé máa sì rántí ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ nínú ẹ̀mí rẹ tadarru'an wa khifa ay rahbatan wa raghba lẹ́ni tí wọ́n máa ṣe kínni tí wọ́n máa bẹ̀rù ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí ó sì máa sojú kòkòrò dáadáa tó wà lọ́dọ̀ rẹ̀ so kó o sì máa sì rántí rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ ló fi máa sì rántí rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ sílẹ̀ tó ní gbọ́n sókè lọ́lọ́run sọ pé wàdúù náà jahri min alqawl láì jẹ́ pé ògbọ́n sókè. bá a ti ṣe fẹ́ kíndìkìrì ọmọ ẹjẹ́nu kọ́mẹ̀sì jẹ́ pé wọ́n máa pariwo kọ́mẹ̀sì jẹ́ pé wọ́n máa káàkiri sọ ara ìdínú nígbà tó ń bi anabi muhammed sallallahu alayhi wa sallam léèrè pé aqaribun rabbuna fanunajih am ba'idun fanunadihi sẹ́ni tó súnmọ́ lóluwa ẹlẹ́dàá wa ni ká máa pè ní jẹ́jẹ́ abẹ́ni tó jìnnà sí wa ká lè máa pariwo pé ọlọ́run sọ ayà kalẹ̀ pé wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'an tí àwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa mi bó mọ́ wa ẹ fi yé wọn pé mo súnmọ́ wọn èmi a sì máa dáhùn ìpè ẹni tó bá pè ní gbogbo ìgbà tó bá pè mí ó túmọ̀ sí pé ìwé sọ àyọkúrò èyí ṣe àyọkúrò èmi náà ṣe àyọkúrò gbogbo ẹnikẹ́ni tó bá ti pọ̀ ọlọ́run ọlọ́run ló wọ́n dà lóhùn yóò hàn ní wàhálà kí ló dé tẹ̀ ìpè èyí tẹ̀ sì pé tẹ̀ tí ò rí kọ́ gbọ́ tẹ̀ ń wò pé kò tí ì gbọ́ tẹ̀ ń wò pé kò tí ì gbọ́ ó ti gbọ́ ó ti gbà ó ṣe é ṣe kọ́rẹ́ pé oore tó fi ṣe fún yín tó fi gbàdúrà yín yẹn ẹ̀yin òfurani ó sì ṣe é ṣe kọ́ mọ́ fún yín lè tẹ́ ń fẹ́ kó sì má fi mí dípò rẹ àmọ́ kó bá yẹn kó ládàá pẹ́ pé kó bá kó jọ díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam ẹ̀ ṣòfò kankan. ó wá hadith ta sọ lẹ́ẹ̀kan nínú hadith Abu Musa al-Ash'ari radiyallahu anhu أن رفع الناس أصواتهم بالدعاء في بعض الأسفار أو يقبل nígbà tá nàbì sallallahu alaihi wasallam tó wà lórí ìrìn àjò kan àwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ gbóhùn sókè faqala lahumun nabiyyu sallallahu alaihi wa sallam anabi sallallahu alaihi wa sallam wá sọ wọn pé ya ayyuhan nas ẹ̀yin èèyàn irba'u ala anfusikum ẹsìrà yín jẹjẹ o ẹsìrà yín jẹjẹ iná lẹ́dí tẹ́dọ̀ọ́nàhù sẹ́mi ọ̀nkọ́rí dájúdájú ọlọ́run ọba tẹ́ ń pè ọba olùgbọ́ ni o ọba tó sì súnmọ́ àwọn ẹrú rẹ̀ ni ó máa ń gbọ́ ó sì súnmọ́ àkú oríire pé ọlọ́run ọba tiwa táwa ń sìn sẹ́mi ọ̀n olùgbọ́ ni nǹkan míì tẹ́yìn bá ń pè ní ẹmú wá tó náà ń gbọ́ tẹ̀ǹtẹ̀ra yín jẹ ọlọ́run ọba táwa ń sìn kọ̀rí ibùn ó súnmọ́ wa ní tẹ́yìn ń sìn tó bá súnmọ́ yín ẹ̀ sáà wò tọ́ ó lè jẹ́ pé ohun tí ọlọ́run ọba wa tó gbà lérò pẹ̀lú àyà yìí òun náà nírú tó wá nu àyà mi tọ́lá ń sọ pé wala tajhar bi salatika wala tukhafid biha wabtaghi bayna dhalika sabila mẹ́sẹ̀ jẹ́ni jọ́ pé yọ́ máa gbóhùn sókè sàdúà mẹ́sẹ̀ ṣe jẹ́ni jọ́ pé yọ́ máa rẹ̀ òsílẹ̀ pẹ̀lú rẹ̀ pátápátá jẹ́ni jọ́ jẹ́ pé ohun rẹ̀ ọ wà ní ìwọ̀ntúnwọ̀nsì láàrin gbígbọ́n sókè àti rírẹ̀ òun sílẹ̀ nítorí pé àwọn ọ̀sẹ̀bọ àwọn jẹ́ni tó ṣe pé ńgbà tó máa gbọ́ alukur'an lẹ́nu anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n bẹ̀rẹ̀ sí ní bú alukur'an wọ́n bẹ̀rẹ̀ sí ní bú alukur'an wọ́n sì tún bẹ̀rẹ̀ sí ní bú ẹni tó sọ kalẹ̀ la ilaha wọ́n bẹ̀rẹ̀ sí ní bú alukur'an. wotu tún bẹ̀rẹ̀ sí ní bú ẹni tó sọ alukur'ani kalẹ̀ ẹni tó sọ kalẹ̀ náà ni Allah wọ́n tún bẹ̀rẹ̀ sí ní bú ẹni tó eni wá ẹni tó wá náà ni malaika Jibril ọlọ́wọ́n bá wá pa anabi Muhammad sallallahu alayhi wa sallam láṣẹ ìpínlẹ̀ àti máa ń ka kí ma yẹn wọ́n mọ̀ sókè tẹ̀lé káwọn ọ̀sẹ̀ bọ́ bàá máa bú èbú kó sì má rẹ̀hùn sílẹ̀ pẹ̀lú rẹ̀ pátápátá torí káwọn sàhábà tán gbàgbọ́ káwọn lè bá a gbọ́ torí ẹ̀. kọjá pé ìwọ̀ntúnwọ̀nsì ńlọ rẹ̀ wà gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe sọ nínú àyà ìpè waduna al-jahri min al-qawl láì jẹ́ pọ́ ọmọ gbọ́n sókè bil-ghuduwwi wal láfẹ̀mẹ́júmọ́ àti ní àṣálẹ́ wala takun min al-ghafilin kásìjọ́ kan nínú ẹni tí wọ́n fọnù fọ́ra o ibn jarir àti abdulrahman ibn zayd ibn aslam ṣáájú ibn jarir àwọn ń wòye pé n ta gbàlérò pẹ̀lú àyà yìí òun náà ni pé à ń pa ẹni tí ń gbọ́ alukur'ani láṣẹ nígbà tí ń gbọ́ wípé tó bá fẹ́ máa ṣèrántí ọlọ́run kọ́ má sì gbóhùn sókè ìwọ ń gbọ́ alukur'ani gbàtàǹkì má gbóhùn sókè má sì rẹ̀hùn sílẹ̀ pátápátá. jẹ́ kí ohùn rẹ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n eléyìí ó jìnnà púpọ̀ torí pé ó takpa sí ọlọ́run ọba tó ti fi pa wá pé ńgbà tá a bá gbọ́ tó ń kí alukur'ani nǹkan kàdákẹ́ kàdákẹ́ torí ẹ̀ ìjọ tó bá rí báyìí ọlọ́run ọba ní ká máa ṣèrántí ọlọ́run láàárọ̀ àti lásàálẹ̀. ká má bàa jẹ́ ọ̀kan nínú àwọn afọnufọ́ra ọlọ́run bá ń tara àyà yìí pè wá lọ sídi ká máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bó ti ṣe sọ nínú àwọn àyà mi jáde pé yá ayyuhal ladhina amanu dhkurullaha dhikran kathira ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ṣèrántí ọlọ́run ọba o ní ṣíṣe ìrántí tọ́pọ̀ wasabbihuhu bukratan wa asila ẹ máa ṣàfọ̀mọ́ fún láàárọ̀ àti lásàálẹ̀ láfẹ̀mọ́júmọ́ àti lásàálẹ̀ ẹ máa ṣe àfọ̀mọ́ fún un. tọ́ nínú àyà yìí ọlọ́ni ẹ máa ṣe rántí òun ọ̀pọ̀lọpọ̀ ṣe rántí ọlọ́run kì í jẹ́ kí èèyàn fọnú fọ́ra lọ́pọ̀lọpọ̀ èèyàn ti máa ń gbàgbé ara rẹ̀ yóò ti gbàgbé ọlọ́run tó dáa yóò ti gbàgbé kókó tó ń tiẹ̀ wá sí yóò ti sọ̀rọ̀ alẹ́ fúnra nù yóò ti sọ̀rọ̀ alẹ́ fún bàjẹ́ kó tó di kó tó rántí tó tó sáré padà sójú ọ̀nà gẹ́gẹ́ bí ìgbà tí mọ́tò bá fọ́ náà lẹ̀ látàrí pé òun fẹ́ gbé dráìvà lọ mọ́tò ti wọnú gbó lọ ọlọ́run wá yọ òní kí mọ́tò ọ̀larí mági ọlọ́run yọ òní kọ́ lọ wọnú kòtò títajú tó bá tajú báyìí láti pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́jà káàdì ni pẹ̀lú stẹ́rìn títí tí ó fi ṣe kíni tí ó fi ríra rẹ̀ dá padà sójú ọ̀nà mọ́tò wọn bàjẹ́ mọ́tò bàjẹ́ ànítẹ́mi ń bẹ̀ẹ́ ànítẹ̀mí bẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ èèyàn nígbà tí òun náà bá di ẹni tó sọ̀rọ̀ alẹ̀ tó ti gbàgbé Allahu Rabbul Alamin ẹ̀ríkẹ́ yọ lọ sí di rẹ́gbẹ́ yọ lọ sí di ranu yọ lọ sí di jagbajagba yọ lọ sí di randanrandan yọ lọ sí di kínní yọ wà dàgẹ́ bí ajá tó ti sọnù títí tó bá fi ara ẹni pé wípé à ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù ọlọ́ ayọ̀ alladhina amanu taqullaha wal tanzur nafsun ma qaddamat lighad. kóníkàlùkù ọmọ ṣàkíyèsí ti ń ṣe lẹ́dọ̀ọ́lá rẹ̀ ẹ̀rì yóò bá tají yóò bá parigbètì yóò bá paranuti yóò bá máa ṣe astaghfirullah wa atubu ilayh ah ọlọ́run lọ ah mo ti fọ̀nà lẹ̀ ti pẹ́ so wà á kàdà torí ẹ̀ ọlọ́run bá ní ká máa ṣèrántí òun lọ́pọ̀lọpọ̀ torí pọ̀pọ̀lọpọ̀ ṣèrántí ọlọ́run kì í jẹ́ kéèyàn fọnú fọ́ra ìdí bá fi àwọn àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣe àfọ̀mọ́fọ́lọ́n lóru àti lọ́sàn àwọn tó jẹ́ pé wọn kì í káàárẹ̀ rárá a kò sí tó lè fi fira rẹ̀ wé màláìka àwọn oníṣẹ́mi bí wọ́n máa ṣàfọ̀mọ́fọ́lọ́n kì í sì rẹ̀ wọn. níṣẹ́ títí ìgbà wo ni wọ́n lè ṣe tasbih pé subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar subhanallah walhamdulillah gbà tó bá fi ṣe wákàtí kan wákàtí méjì ó ti rẹ̀ àbí ó ti rẹ̀ ó ti múná lọ tẹ́kítọ́ ọba jí subhanallah alhamdulillah bóyá fọ́sẹ̀ mẹ́ta ò tún ní í ṣe mọ́ <laughs> ó pé èyí tó ṣe lónìí fún òpin fáwọn ọjọ́ tí ń bọ̀ subhanallah ṣé àwọn màláíkà sì ni àwọn ò ní subhanallah alazim. torí ẹ tí ẹ máa ń sèrántí tí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kò sí bí ẹ sì lè fọnú fọ́ra o. ọlọ́ni innal ladhina 'inda rabbika la yastakbiruna 'an 'ibadatihi wa yusabbihunahu wa lahu yasjudun. ọlọ́ni dájúdájú àwọn ẹni tí ń bẹ lọ́dọ̀ olú ẹlẹ́dàá rẹ̀ ayé al-malaa'ika to kiram. àmàlẹ́kà alápọ̀nlé tí wọ́n ń bẹ lọ́dọ̀ olú ẹlẹ́dàá rẹ̀. la yastakbiruna an ibadatihi àwọn kì í ṣe ìgbéraga sátìjọ́sìn fọlọ́ yàtọ̀ sẹ́yìn èèyàn àwọn èèyàn ọ̀nbẹ nínú wọn ẹni tó kọ̀ láti sin lọ́n takabburan nítorí pé jọrọ ẹ lójú ìgbéraga bá tiẹ̀ jẹ́ àmọ́ àwọn màláíkà la yastakbiruna an ibadatihi wọn kì í gbéraga fọlọ́ wọn kì í wò wípé àwọn kọjá káwọn jọ́sìn fọlọ́ a'udhu billah tọ́ lan yastankifa al-masihu an yakuna 'abdan lillahi wala al-mala'ikatu al-muqarrabun anabi isa aleyhi salam kò tẹ́rù tí ó ṣègbéraga sáti dẹ́rù sìn fọlọ́ bẹ́ẹ̀ náà làwọn màláíkà tó ń jẹ́ni tó súnmọ́ lọ ẹnìkan nu òsì tí ó wàá ṣègbéraga kọ̀ láti jọ́sìn fọlọ́ tí yín ti wá jẹ́ kí lẹ́yìn já mọ́. tó fi wá jẹ́ pé nínú yín láti rún gbéraga tí gbéraga mú mọ́sí lọ nínú yín láti rá lágbẹ́rù gbárí gbárí mu jìnnà sí torí ẹ̀ bá a rí i pé àwọn bẹ olú wọn kì í ṣe ìgbéraga o gbogbo máa ṣe ilé ìdánsẹsẹ sọ fẹyìn tọpọlọpọ kọ tí ikún ilé ìdánsẹsẹ wí fún yín tọpọlọpọ pé egun kan wù nínú etí òun apá létí òun bọ́ sínú ojú wọn gbọ́ wọlé hóun yasjudun ọlọ́run ọba yìí náà ni wọ́n sì forí kalẹ̀ fún. tabakaya alukur'an títí débi wọn bẹ anabi sallallahu alayhi wa sallam ká forí kalẹ̀. àti pé lè gan àlàyé àkọ́kọ́ tá a ti máa ń forí kanlẹ̀ sùjúdù tìláwà nígbà tá a máa ń kí alukur'an ìyẹn tá a bá bẹ̀rẹ̀ láti suratul fatiha tá a mú suratul baqara tá a mú ala imran tá a mú suratul nisa suratul ma'ida bákan náà tá a tún mú suratul an'am tá a mú suratul a'raf. eléyìí la kọ́kọ́ ààyè tí wọ́n ti kọ́kọ́ forí kalẹ̀ ibẹ̀ ni sájídà alákọ̀ọ́kọ́ wà tí a bá ti ka débi èèyàn forí kalẹ̀ Allahu Akbar èyí ó tún gbórí sókè pé Allahu Akbar níṣẹ́ lọ́lọ́wọ́n bá dárúkọ lọ́sọ̀ ìtàn lọ́sọ̀ ìròyìn àwọn màláíkà fún wa bíi pé innal ladina 'inda rabbik dájúdájú àwọn tí ń bẹ lọ́dọ̀ olú ẹlẹ́dàá rẹ̀ la yastakbiruna an ibadatihi wọn kì í ṣe gbéraga sí jíjọ́sìn fọlọ́run wa yusabbihuna wọn ni wọ́n ń sáfọ̀mọ́ fún un wa lahu yasjudun wọn ni wọ́n ń forí kalẹ̀ fún un ọlọ́run bá wí báyìí láti fi pàkíyèsí àwa tálágídí pọ̀ nù wa ni àwọn onígbéraga wà nínú wa àwọn tí gbéraga òjò wọn sùn náà ẹ pàgbéraga tì ẹ̀yin náà kọ́ sí àwọn màláíkà tí kìí ṣe gbéraga sáti jọ́sìn fọlọ́run àbẹ́yìn fẹ́ sórí ibu ni ẹ̀yin náà máa ṣàfọ̀mọ́ fọlọ́run kẹ́ fi máa sí àwọn màláíkà jẹ kẹ́ ẹ lè bá a sórí rẹ̀ ọlọ́run ní kẹ́ ẹ máa forí kalẹ̀ fún ẹ yé forí kalẹ̀ fún nǹkan mìíràn tó yàtọ̀ sọlọ kẹ́yìn náà lè bá a sórí rẹ̀ ṣe lọ́lọ́run bá sọ tàwọn màláíkà ń bì àdúgbò máa ń tẹ̀lé tọ́lọ́run lọ́pọ̀lọpọ̀ àdúgbò máa ń jọ́sìn fún lọ́pọ̀lọpọ̀ káwọn náà lè bá wò wọn kọ́ sí. fatashabbahu in lam takunu mithlahum inna at-tashabbuha bir-rijali falahu ẹ̀yin náà máa gbìyànjú láti wà wò kọ́ sí wọn kódà kó ṣe pé ẹ̀ lè dàbí wọn torí káwọ́ wò kọ́ sí àwọn èèyàn dáadáa ìbẹnu tí máa já sórí rẹ o torí ẹ náà la sọ pé tá a bá kí alukur'ani débi òfin ṣẹlẹ àní ká forí kalẹ̀ nítorí kọ́ lọ́wọ́ bá sọ nípa àforíkanlẹ̀ àwọn mọ̀lẹ́kà fọlọ́ ọba tọ́gàtọ́ gbangba àwa wa ń kọ́ sáà ní àforíkanlẹ̀ fọlọ́. gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith eléyìí tó fẹsẹ̀ nílẹ̀ tí imam muslim gbé jáde àti àwọn míì wípé ala tasuffuna kama tasuffu al-mala'ika 'inda rabbiha yutimmuna as-sufuf al-awwal wa yatarassuna fi as-saff sẹ́yìn náà ní pé gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́kà ti ṣe máa ń tó sáfù wọn lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá wọn báwo wọn ṣe máa ń tó sáfù wọn wọn ni wọn máa ń tó àwọn sáfù tiwájú náà nígbà tí sáfù tiwájú bá kún wọn tún tó sáfù tó tẹ̀lé wọn kì í sì fi àlàfo sílẹ̀ láàrin ara wọn nígbà tí wọn bá tó sáfù. bí ẹ bá ṣe sọ eléyìí ní foríkanlẹ̀ alákọ̀ọ́kọ́ nínú alukur'an. fẹ́ni tí bá ń kí alukur'an ti débi àkọ́kọ́ ayé tó ti kọ́kọ́ forí kan lẹ́nu ọjọ́ òfin fẹ́ni tí ń ké àtẹni tí ń tẹ́tí gbọ́ ẹni tí ń ké yóò forí kan lẹ̀ ẹni tí ń tẹ́tí gbọ́ rẹ̀ náà forí kan lẹ̀ tó eléyìí ẹnu àwọn olùmọ́kò lórí rẹ̀ ṣùgbọ́n tẹ́ni tí ó wá nínú hadith eléyìí tí Ibn Majah gbé jáde láti ọ̀dọ̀ Abu Darda radiyallahu anhu oní àgbà wa látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wípé anabi ka àyè yìí kún ọ̀kan nínú àwọn àyè tá máa forí kan lẹ́tà máa ń kí alukur'an. ẹni tí ń ké yóò forí kalẹ̀ ẹni tí ń tẹ́tí gbọ́ yóò forí kalẹ̀ ṣùgbọ́n ẹni tó kàn gbọ́ lásán ẹni tó gbọ́ lásán tí ò jẹ́ pé ó jókòó tẹ́tí gbọ́ tí ò jẹ́ pé ń tẹ́tí gbọ́ ọkàn gbọ́ ni gẹ́gẹ́ bó ti jẹ́ pé àìmọye nǹkan lẹ̀ ń gbọ́ tẹ́ ẹ̀ palẹ̀ mọ́ fún fẹ́ gbọ́ à ń kọjá lọ ní ìjọba gbọ́ tí wọ́n lu rẹ́kọ́ọ̀dù fújì wọn ò ní sọ pé ọtẹ́tí àfi tí wọn náà bá jókòó tó fetí balẹ̀ tó ń gbọ́ pé hmm, ó hmm, hmm, kárí láyé so eléyìí ń tẹ́tí gbọ́ <laughs> so ṣùgbọ́n ọkọ̀ pé ọkọ̀ kọjá lọ gẹ́gẹ́ bọ́lọ̀ ti ṣe ní kétì rẹ̀ ọmọ ẹ̀ ṣiṣẹ́ sẹ́kẹ̀ gbogbo tí máa ti ń bọ̀ téèyàn lè gbọ́ náà ni etí rẹ̀ ọgbọ̀ so eléyìí wọn ò ní sọ pé ń gbórin wọn ò ní sọ pé ń gbórin torí pé ìwọ kọjá lọ tiẹ̀ ni àwọn ọ̀daràn kan ti lu rẹ́kọ́ọ̀dù lólu tí wọ́n fi ti kọ̀ tó yàtọ̀ sẹ́ni tó jókòó tì tó ní ẹ̀yin òkè ẹ̀yin òkè tó eléyìn eléyìn ń gbọ́ rẹ́kọ́ọ̀dù tó bẹ́ẹ̀ náà làlùkùrán ẹnìkan ké ìwọ jókòó tì ọ̀n tẹ́tí gbọ́ tó láṣẹ ìdájọ́ rẹ̀ ó ti mú ọ pé tó ń bá forí kan lẹ̀ wọn náà forí kan tí ọba forí kalẹ̀ ìtọ́dọ̀gba ni kò ní forí kalẹ̀ tó rọ́dà bíi lè máàmù àti máàmù ni ní àti lè máàmù bá ti forí kalẹ̀ máàmù ò ní forí kalẹ̀ àbẹ́ni tó nǹkan gbọ́ lásán tí ọ̀tẹ́ ti gbọ́ kò ní forí kankan kalẹ̀ ilé ìjọba tó bá jẹ́ pé ẹni tí ń ká Al-Qur'an ọba jẹ́ ẹni tí kò lè ṣe lè máàmù fún wa ẹ̀kọ́ obìnrin ní ń ké ọkùnrin làwọn tá à ń tẹ́tí gbọ́ ẹni tí wọ́n á ń ké wá forí kanlẹ̀ sáwọn náà forí kanlẹ̀ àbá ní forí kanlẹ̀ ìyapa láàrin àwọn olùmọ̀ ọ̀nbẹ nínú ẹni tó sọ pé àforí kanlẹ̀ torí kìí ṣe sọ láti láǹtì àkùránì láǹtẹ̀ ti gbọ́ ẹni bọ́ọ̀dì ó lè máa ké kò bá jọ ọmọ kínkínní kò bá jọ àgbàlagbà kò bá jọ obìnrin kò bá jọ ọkùnrin ó sì ń bẹ nínú ẹni tó kọ́ ọ̀rọ̀ àforí kanlẹ̀ nígbà tó máa ń ké àkùránì láwọn àyè tá a ti máa forí kanlẹ̀ ó ní ẹni tí ò bá ti lè jẹ́ lè má mú fún wa bó bá ń kà tó forí kanlẹ̀ àní sekínì àní forí kanlẹ̀ nítorí fíforí kanlẹ̀ rẹ̀. wàyí o ìyapa wà láàrin àwọn onímọ̀ nípa mélòó gan láyé tá a ti máa forí kanlẹ̀ yẹn nígbà tó máa ń kí Al-Qur'an nígbà tí èyí tó pọ̀ jù àyè tó pọ̀ jù tí wọ́n sọ ọ jẹ́ àyè mẹ́ẹ̀ẹ́dógún àyè mẹ́ẹ̀ẹ́dógún lè tọ́pọ̀ jù tí wọ́n wí nígbà tí ọ̀rọ̀ míì wá nípa àyè tó kéré jù tó jẹ́ àyè mọ́kànlá àyè mọ́kànlá yẹn òun náà ni Malik sọ ayi mẹ́ẹ̀ẹ́dógún yẹn òun náà ni ìmáàmù Ahmed ibn Hanbal sọ ọwọ́ à ń bẹ nínú ẹni tó sọ pé mẹ́ńlá wọ́n bẹ nínú ẹni tó sọ pé mẹ́ńlá ìyẹn ni pé mọ́kànlá mẹ́ńlá mẹ́ẹ̀ẹ́dógún mọ́kànlá ló kéré jù mẹ́ẹ̀ẹ́dógún ló ṣe kíni òun jù táwọn bá ń kí alukur'an ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ fún wa láti mọ àyè tá a ti forí kalẹ̀ torí nígbà tá a bá ka alukur'ani níbẹ̀ àríkọ́ alukur'ani tá a mú lọ wọ́n sàmì sí wọ́n sàmì sí pé bí o sàjùdá ìforíkalẹ̀ wà ń bì tóbi náà ti sọ pé ìforíkalẹ̀ wà ń bì ó túmọ̀ sí pé bàbá ti kà débẹ̀ ńkọ́ kíláàsì àforíkalẹ̀ tó lè jẹ́ ní táǹpẹ̀ ní sùjúd àtìláwà ìjà lè ṣe sùjúd àtìláwà láì lálùwàlá

ó forí kanlẹ̀ tó láì sàlùwàlá ó lè forí kanlẹ̀ tá a bá sọ pé ìforí lásán ni kì í ṣe sọláàt so ó jẹ́ ìyá ń tá a máa ń sinú sọláàt kò sọ́ di sọláàt ó jẹ́ ìyá ń tá a máa ń sinú sọláàt kò sọ́ di sọláàt nítorí bàbá bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Allahu akbar kì parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum eléyìí túmọ̀ sí pé kì í ṣe sọláàt gẹ́gẹ́ bí sùjúdù lọ́dọ̀ àwọn ẹni tó wá ní bẹ́ẹ̀. káforí kan lẹ̀ kó a fi dúpẹ́ fọlọ́ nígbà tó lọ́n bá ọ̀tún fún wa lọ́dọ̀ àwọn wà àwọn náà sọ yìí pé a bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú allahu akbar a sì gbórí sókè pẹ̀lú allahu akbar a yìí parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum ó sí pé sọláàtà kìí ṣe sọláàtà sọ yìí pé kìí ṣe sọláàtà ó sí tó bá yẹ kó rí ẹni tí ń ká alukur'ani tó ha ọwọ́ àkàdé bíi forí kanlẹ̀ yóò forí kanlẹ̀ ǹjẹ́ atúgbọ́dọ̀ dojú kọ alukébùlà nígbà tá a bá forí kanlẹ̀ yìí gbogbo ẹ̀ náà dá lórí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ẹni tó bá pè ń sọláàt òun sọ ipá dojú kọ alukébùlà ẹni tó ní kí ẹ ṣe ó ní kó bùkátà ká dojú kọ alukébùlà bàbá dojú kọ xeyr bàbá dojú kọ xeyr ilé ìjọba ilé ìnáwó ń pè ní sujúd àtìláwà a lè ṣe lórí sọláàt a sì lè ṣe nígbà tá a bá ṣe lórí sọláàt ṣùgbọ́n gbàtà bá wà lórí sọláàt yẹn yóò da kọjá pé lè má mọ ọmọ ọmọ kọ lọ kabi tí ìforíkalẹ̀ wà kó lè bá a da sọláàt yìí má àwọn jàmá lọ́wọ́ kí lè má mọ ọmọ ọmọ ka ibi tí ìforíkalẹ̀ wà kọ́ wa foríkalẹ̀ kó lè bá a da sọláàt yìí má àwọn èèyàn lọ́wọ́ torí ẹ̀ ilé ìjọba torí ẹ̀ ni púpọ̀ nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríya wọ́n sọ pé àwọn kórìíra kí lè má mọ́ ọmọ màmá ka ibi ìforíkalẹ̀ kó lè ba àforíkalẹ̀ tó lè da sọ̀láàtù má àwọn jàmáà rẹ̀ lọ. wàyí tí èèyàn bá wá ṣe ìforíkalẹ̀ yìí báyìí tó bá ṣe nínú sọ̀láàtì tẹ́ bá ti dìde padà ọ̀dà pípẹ́ tún káyà kan àbí méjì àbí jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn ibi tí a ti forí kalẹ̀ kó tó di pé ẹrù kù kó tó di pé ẹrù kù. ṣùgbọ́n ìforíkanlẹ̀ yìí báyìí kìí ṣe túláàsì o kìí ṣe túláàsì eléyìí tí ẹ̀rí tó múnádókó fi hàn ni pé súnà ni tí wọ́n bá ṣe ọgbà ládàá tí wọ́n bá sì ṣe kọ̀ṣẹ́ṣẹ́ torí Umar radiyallahu anhu ó ṣe sọ̀láàtì fáwọn èèyàn ó wá àforíkanlẹ̀ nígbà tó ka kí ó débi ìforíkanlẹ̀ ó tún adijọ́ júmọ̀ àmì ó ó lọ sí bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá a mọ̀ pé kì í sọ̀ràn yẹn wípé ẹni tó bá fẹ́ ni ẹni tó bá sì fẹ́ ṣe eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ rẹ̀ fẹ́ni tó bá fẹ́ ni kì í ṣe túláàsì tẹ bá ka kí ó débẹ̀ tẹ bá forí kanlẹ̀ kò sí wàhálà tẹ bá sì forí kanlẹ̀ ó dáa púpọ̀ ó dáa ju kẹ́ ẹ má forí kanlẹ̀ nítorí pé ẹni ka kí ó débi tí wọ́n ti máa forí kanlẹ̀ yẹn kẹ́ ẹ sì forí kanlẹ̀ àfikọ́jọ́ ìbànújẹ́ ńlá fún àṣetán ìwọ máa sọ nígbà yẹn pé tọ́ nítorí wọn sì pọ̀ lásẹ̀ pé kàn ṣe fún ádámọ́ni tó wò ṣe tó ń fi do lórí ibú o lẹ́yìn ọmọ èèyàn rí sí rọrùn yìí o tó eléyìí jẹba torí rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní sujud at ìforíkalẹ̀ eléyìí tá a máa ń ṣe nígbà tá a máa ń ké al abẹ́lẹ́wọ̀n bá wa wa lọ́wọ́ pẹ̀lú kó jẹ́ ká nípìn tó pọ̀ nínú mànà àti ìmọ́lẹ̀ alukur'an kó ṣàánú wa kó fún wa ní àgbọ́yé tó péye nípa alukur'an kó túnbọ̀ ṣe àlékún ìmọ̀nà fún wa àti ìmọ̀ àti òye nípa ntí alukur'an tó kó sínú ọlọ́run bá kó sí wa lọ́kàn nínú ẹtú máa tẹ̀lé àṣẹ ọlọ́run bá nínú alukur'an tó sì máa jìnnà sí ntọ́lọ́run bá wa tó sì léèwọ̀ fún wa kó wa sì wá bẹ́ẹ̀ lólóríire. لا ينبي أتلول القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام àdó àṣẹ jọjọ nítorí pé ńgbà tí sàábì sọ pé anabi sallallahu alaihi wasallam ó sì sọláàtì lóru tó bá ti ó sì sọláàtì kò sọ pé lóru ó sì sọláàtì tó bá ti wá débi tí ọ̀rọ̀ nípa nọ́mbà wa yọ sàdí ọlọ́ tó bá débi tọrọ àlùjáná wa yọ tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́ so ó túmọ̀ sí pé gbọ́n sókè ṣètò ó súnmọ́ kọjá pé wọ́n bí léèrè kí ni wọ́n wí nígbà tó dákẹ́ tó ká kí ó débi báyìí ó tún kọ́ntínú ó tún dákẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn olùmọ̀ sọ pé níṣẹ́ ni irú rẹ̀ lè ṣeé ṣe nínú náfìlà àtọ̀ sọ́ra yẹn sọ ìtumọ̀ dàbí sọ pé nínú náfìlà nù. torí yajuzu fil náfìlà ma la yajuzu fil fariida ó ṣeé ṣe kí nǹkan tọ́ nínú náfìlà eléyìí tó tọ́ nínú ọ̀ràn yẹn. عليك السهاد لكن الثاني فقنا بوبين تو اقبال القران تو لا يسالني تو اوان حديث عمر بن حزم عن ابيه عن جده عن النبي صلى الله عليه وسلم وقوي فما بان لاهم nínú ìwé yẹn allah yamasal qur'ana illa tahir wọ́n kò gbọ́dọ̀ fọ́ọ̀kan alukur'ani àfẹn tó bá mara. Alaikum salaam. èèyàn rìn lọ èèyàn sì rí ewé ìwé alukur'an tó ti já sílẹ̀. èèyàn osisi sí lórí àlùwàlá bẹ́ẹ̀ ni èèyàn ti ṣe èèyàn lọ sàlùwàlá ni èèyàn lọ sàlùwàlá ńgbà tó bá sàlùwàlá tán wà wà mú kò sómi tàbí sàlùwàlá kò sí kíní kankan mẹ́ inṣàlá ààrẹ nìkan lálùwàlá dóńdì rẹ̀ tẹ́fì rẹ̀ nìkan lálùwàlá kọ́ àmú torí pé kò sí yàtọ̀ láàrin abala kan àti gbogbo ẹ̀ alukur'an torí àlọ́ sójú pé àwọn ọmọ tí ń lọ lé kí ó àgbọ̀dọ̀ jẹ́ wọ́n máa gbé alukurani láì sàlùwàlà gbogbo ọmọ tó bá ti wá lé kí ó lọ sàlùwàlà kì í ṣe pé gbogbo yẹn lọ tọ̀ torí àwọn nígbà kẹtún jáde má kálukọ lọ sàlùwàlà kọ́ sàlùwàlà wá láti lé ìyá rẹ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ tó bá tún fi wọ́n lẹ̀ pé lé kí ó náà wọ́n ti wá sàlùwàlà sẹ́fẹ̀ mà eré bẹ̀rẹ̀ hmm, kálukọ sàlùwàlà láti lé ọmọ láti gbà tó bá ti wọlé kó tó wẹ̀ jáde kò gbọdọ̀ so hmm. torí tó bá ti so yọlọ tán lọ aláṣẹ yóò sì wọ wọn yà máa hàn kí ó fún wọn sójú bọ́ọ̀dù ni wọn máa kà fún wọn torí kọ́ máa jẹ́ pé ẹni tó fún wọn láǹfààní àti gbé Al-Qur'ani láìsàlọ̀ ọ̀la ni wọ́n máa forí kó ẹsẹ̀ tó wà ń bẹ̀ náà. nítorí wọn pe ń ti là nítorí wọn ké ni ọba àgbà alukurani fi ń ké ọba àjọ ìtọ́ wa rẹ ló fi ń ké ọdẹ kíkí alukurani ni ha sórí ti tó bá ń kaná alukurani ti náà. Aleykum salaam. bẹ́ẹ̀ni kò سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تولين وما زكو سجد وجهي الذي فطره وشق فيه سمعه وبصره سوده واني ناديث بينني سجود الشكر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى بين سجود السهو سبحان ربي الأعلى إذا سبحان الذي لا ينسى سبحان الذي سبحان ربي الأعلى أنا لا ما نعم عليكم السلام bó tilẹ̀ jẹ́ pé gbogbo àdìsí tó mú irú ẹsẹ̀ tó wà mẹ́wàá àwọn fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n aburú wà mẹ́ torí ẹ̀ ló sì pé ẹnikẹ́ni tó lọ́n bá fi lè ràn lọ́wọ́ tó hal Qur'an kọ́ mọ́ ẹ pé òun tó ń o kò sí ìsinmi má o kò sí ìsinmi má ẹ máa ké lójoojúmọ́ lóru àti lọ́sàn-án ẹ máa ṣe muraja'a lóru àti lọ́sàn torí kọ́ mọ́ bá gbàgbé torí kọ́ mọ́ bá gbàgbé torí ẹ̀ yọ bu fúnra rẹ̀ iye tó wọ́n máa ṣe revision rẹ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ júzù méjì méjì àbí júzù mẹ́rin mẹ́rin àbí júzù kọ̀ọ̀kan ilé tó bá rọ̀ lọ́rùn ní máa ṣe mọ̀rọ́jà rẹ̀ tó bá fi ń ṣe qiyamul layl ó dáa púpọ̀ wọ́n ní kí ló dé tẹ́yà alukur'ani yìí ha ò sì rọrùn fún wa pàápàá jùlọ àwa tí a wà láyé fìtínà yìí àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọkàn wa wà sọ́ọ̀fì lillah ọkàn wa ọ̀ma fún tọ́lọ́ ọkàn wa ọ̀ma fún tọ́lọ́ torí pọ́kàn ó ti wà polluted kẹtẹ́ ń wá ti pọ̀ jù nípa nǹkan ilé ayé sọ alukurani tẹ́ sí rí yẹn ẹni tí ọba ha yóò pọ́kàn rẹ̀ gbófo. kó gbogbo àmọ̀ṣáàkìlì àtàwọn aránù. ẹlẹ́ẹ̀kejì wọn tún ní wípé ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ kejì kárí nǹkan ha tó torí ẹ̀ nísìnyí tí máa fún yàn méjì ní pé lọ há mẹ́ta ìwà ẹni tí kìí ṣe lọ́njù nínú wọn yóò rọrùn fún bàjẹ́ láti ha ẹ̀mẹ́ni jẹ́ pé à ojú méjèèjì ló fi ló fi ń sẹlọ kò ní rọrùn fún kódà tó bá ha kò ní pẹ́ lọ torí ẹ ẹlẹ́kẹta wọ́n ní àránumọ́ àránumọ́ wa ò tó nǹkan sì ń ta hálà fi ń gbàgbé nítorí pé ń ta bá ránumọ́ àìgbàgbé rẹ̀ láéláé nísìnyí suratul fatiha mùsùlùmí ò ní gbàgbé rẹ̀ wọn là gbàgbé rẹ̀ torí pé ó kéré jù lójúmọ́ kà á kà á nígbà mẹ́tàdínlógún seventeen times bóòlù àti àgbàgbé rẹ̀ eléyìí wọn làbí ọmọ títí bàbá bàbá bàbá bàbá yọ gbàgbé bàbá bàbá láíláí kò lè gbàgbé bàbá bàbá ẹhẹn àmọ́ lè má gbàgbé pé ilé ni wọ́n ń pe léyìí kó tó di kó gbé dé tán àmọ́ bàbá kò ní sí bàbá mú fún màmá kò ní sí màmá mú fún bàbá torí pé ń pè gbogbo gbà ọ̀pọ̀lọpọ̀ tó fi pé dé ni torí ẹ̀ wọ́n níbẹ̀ náà ni gbogbo àkùrá nìyẹn bó ti ṣe pọ̀ tó tó bá jẹ́ pé èèyàn bá máa ń kà gbogbo gbà lójoojúmọ́ lójoojúmọ́ bí ẹni tó há alukur'ani ní ìsìn tó wá rọrùn fún láti máa ké gbogbo alukur'ani lójúmọ́ kan gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ń bẹ nínú àwọn aṣíwájú wa rere tí wọ́n ní wọ́n ń kà ju ẹ̀ẹ̀kan lọ lójúmọ́ kan gbogbo alukur'ani bó tilẹ̀ jẹ́ pé ètò dáa jù ní kíkọ́ jẹ́ pé alukur'ani àkátán kótó àkátán ṣáájú kótó péjọ mẹ́ta tó bá yá jù kó a máa jẹ ọjọ́ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta nǹkan tí èèyàn bá lè máa ṣe revision rẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá ha tí ó sì sílẹ̀ níjọ́ kan nù gbèsè ayé rẹ̀ gbogbo alukur'an lórí rẹ̀ bíi suratul fatiha ní ọjọ́ alásìkò fẹlẹ ṣùgbọ́n àwọn ní digital world láwa àbẹ́ẹ̀kọ́ <laughs> kálukú ronú ẹnìkan tí mo bọ̀ ibi tẹ́mi náà mo lọ akérèkà tí mo dẹ̀ browse kérèkà tí mo so yóò náà ṣe ń browse ìgbésí ayé wa nù so bó ṣe jẹ́ nu wọ́n ní tó bá yẹ pa àrànùmọ̀ lárànùmọ̀ lárànùmọ̀ alukurani sùn wá lé síbi kan tó bá fi lè hàn ọ gbọ́dọ̀ fíjọ́ kan sọ lọ́kàn rẹ pé ó kọjá pé ti gbàgbé tó bá sọ ti bá ha ọmọ lé o nífẹ̀ẹ́ bá mọ́ sèyí ó jọ kọ́ kéèyàn kó lé lórí mo ha ìgbà tó ń tún rìváìsì ẹni tó wàá rìváìsì ó ti lọ tẹ́lẹ̀ náà hàn èèyàn gbọ́dọ̀ sọ fọ́kàn rẹ̀ láyé pé ó ṣe é ṣe pé mo ti gbàgbé bó ń ṣe ń rìváìsì ẹ̀ kó ló sọ ẹ̀yìn gbàgbé pẹ̀lú ògùn ọ̀rọ̀ yóò ṣẹ̀kù yóò ṣẹ̀kù yóò ṣẹ̀kù. àkùránì kò mọ kò fẹ́ kọjá pé kódà tó bá jọ ọmọ tí ń wá mọ̀ kò fẹ́ kọjá pé nígbà tó ti há kùránì torí wọn tó wá lásìkò fún gbogbo àwọn olùfẹ́ kọ́mọ kínní kan olùfẹ́ kọ́mọ kínní kan olùfẹ́ kọ́mọ generally ọ̀kan gbà kan ọ̀kan gbà kan ẹ̀hẹ́n nísìnyí tó bá há kùránì o tó sọ pé o fẹ́ mọ usulul fiqh o fẹ́ mọ ilmul mirath o tó fẹ́ mọ fiqh o tó fẹ́ mọ tawhid o tó fẹ́ mọ tajwid o tó fẹ́ tí bá ti ń pọ̀ jù tó o sì máa mójútó mọ̀rájà kùránì ọ̀ rí pọ̀ ń gbàgbé rẹ̀ náà rẹ ló ṣe jẹ́ pé wọ́n ṣe dáadáa ní Islamic University lọ́hùn ní Madina ọmọ tó bá ti hal Quran ó wà optional kó lọ wọ Faculty of Quran ṣẹ́gun gbogbo tó tún jẹ máa ń Quran náà ni ó pọ̀ jù ní ti ń kọ́ yóò tún mọ oríṣiríṣi qira'at tó bá sì wọlé wọ kùlíyà mi so but option yẹn ó nípa pé bá lè maintain rẹ̀ inshallah inshallah onigbagbe ní gbàgbé alukurani rẹ àyìnbá èèyàn lọ́ha tó gbàgbé ṣùgbọ́n onígbàgbọ́ pé tí èèyàn bá gbàgbé rẹ ọlọ́run ọba ọlọ́run ọba ẹlẹ́dàá kì kà òun fẹ́ kọjá pé ọ̀ gbàgbé rẹ torí náà là ń sọ pé tábà gbàgbé alukurani ó sọ pé ansani lọ́hùn alukurani sọ pé ọlọ́run mú mi gbàgbé sọ pé òun sí ǹṣètò alukur'an ìyẹn ni pé a ti mú mi gbàgbé alukur'an oníṣọ ẹni tí ó mú ọ sí báwọn torí ẹ̀ náà la sọ pé gbàgbé yẹn ṣetán ló máa ń ṣe sábàbí rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tí anabi musa mú lẹ́yìn nígbà tí musa ti ń wá lẹ́kùn mà wọ́n á mú ẹja lọ́wọ́ ẹja tó ń mú lọ́wọ́ ọjọ́ ẹja gbígbẹ ibi tí wọ́n ti wá dúró tí wọ́n ti ń sinmi ẹni tí Musa mú lọ́wọ́ kò fura pé ẹja ti ẹja ti rápálá ẹja tó ti kú tẹ́lẹ̀ o wọ́n á rápálá kó nù báàgì ọwọ́ nù òkun lọ tọ́ wọ́n ti Musa ní atina ghada'ana laqad laqina fi safarina hadha nasaba wọ́n á ní wọ́n ń jẹ wá wá ó ti rẹ̀ wájú lórí ìrìn àjò lọ oúnjẹ wájà rẹ gbóúnjẹ jáde nu báàgì lọ́ba sí báàgì báàgì bá ní ẹja bá ní ọ̀rọ̀ amú nígbà ní àwọn musa bí tá a ti sinmi lẹ́ẹ̀kan ní ẹja yẹn bọ́ ọmọ agbàgbé kí n mu. wama ansanihu illa shaytan nǹkan kan kọ́ ló sì mú mi gbàgbé rẹ̀ mú ikọ́ bọ́nu báàgì àmọ́ nǹkan kan kọ́ ló mú mi gbàgbé àti mú padà sínú báàgì bí ìbá ṣe ash-shaytan. torí ẹ̀ lásán sọ yìí pé ẹ̀ṣẹ̀ tán ó máa ń ṣe sábàbí kéèyàn gbàgbé mà náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك